فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله أوصيكم كما أوصي نفسي بتقوى الله سبحانه وتعالى وذلك لأن الله سبحانه وتعالى أمر بها في آيات كثيرة في القرآن الكريم ولأهميتها حسنا ورغبنا فيها النبي صلى الله عليه وآله وسلم فيا عباد الله بشراكم اليوم أن وفقكم الله سبحانه وتعالى لبقاء الحياة وبقاء ودوام العافية حتى دخل علينا هذا الشهر المبارك وقد وقد وفقنا الله سبحانه وتعالى بهذا الخير الكثير وذلك لما في هذا الشهر المبارك من البركات والخيرات وتذكير الذنوب والمعاصي ولذلك ينبغي أن نجتهد بالعبادات قبل أن يخرج ويرتحل هذا الشهر المبارك فإذا غربت الشمس اليوم وقد أخذنا عشر شهر رمضان وهكذا يخرج ويرتهل أن يوما فيوما وأسبوعا فأسبوعا حتى يخرج تماما ومن غير ما نذكر به أنفسنا في مثل هذا الشهر المبارك أن نذكر أنفسنا بتقوى الله سبحانه وتعالى وذلك لأن الله سبحانه وتعالى جعل نتيجة صيام رمضان تقواه وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ولذلك ينبغي علينا أن نسعى سعيا حثيثا إلى تقوى الله سبحانه وتعالى وتقوى الله عباد الله عبارة عن جعل الوقاية بيننا وبين عذاب الله سبحانه وتعالى وعقابه وذلك بفعل ما أمرنا الله سبحانه وتعالى به وترك ما نهانا الله سبحانه وتعالى عنه فقد أمر الله سبحانه وتعالى بتقوى الله سبحانه وتعالى في آيات كثيرة في القرآن العظيم وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حيثما كنتم اتقوا الله وقولوا قولا سديدا وقال وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير والله خبير بما تعملون والآيات في ذلك عباد الله كثيرة يا عباد الله فاعلموا أن تقوى الله سبحانه وتعالى وصية الله في الأولين والآخرين وقد أوصى الله سبحانه وتعالى بها الأمم السابقة وأمرهم الله سبحانه وتعالى بها قال تعالى ولقد وصينا إلى الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله فاعلموا عباد الله أن لتقوى الله سبحانه وتعالى أهمية كثيرة ولأجل ذلك أمر الله سبحانه وتعالى بها وقد ورد عن عمر بن عبد العزيز رحمه الله تعالى أن تقوى الله سبحانه وتعالى ليس بمجرد صيام النهار ولا بمجرد قيام الليل والتقليد فيما بينهما أي وارتكاب ما نهى الله سبحانه وتعالى أن فيما بينهما ولكن تقوى الله سبحانه وتعالى بفعل ما أمر الله سبحانه وتعالى به وترك ما نهى الله سبحانه وتعالى عنه وهذا شهر عباد الله شهر تقوى الله سبحانه وتعالى وقد وضع الله سبحانه وتعالى هذا الشهر لقيام رمضان وجعله سبحانه وتعالى ركنا من أركان الإسلام وذلك لغرض تقوى الله سبحانه وتعالى فلذلك ينبغي أن نجتهد بالصيام ونجتهد بقيام الليل وتلاوة القرآن والإنفاق على على, على, الفقراء والمساكين واليتامى ولا نقف عند ذلك بل نترك ما نهانا الله سبحانه وتعالى عنه من الذنوب كبيرها وصغيرها ونجتنب آه، الغيبة والنميمة وما ينقص من أجور صيامنا فيا عباد الله وتقوى الله سبحانه وتعالى أهميتها كثيرا ومن ذلك أنها طريق الهداية إلى الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى يهدي من يتقه وقد قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم وتقوى الله سبحانه وتعالى مفتاح العلم ومن ومن اتقى الله سبحانه وتعالى في السر والعلن يورثه الله سبحانه وتعالى علم ما لم يعلم والله سبحانه وتعالى قال واتقوا الله ويعلمكم الله وبتقوى الله سبحانه وتعالى واجتناب ما نهى الله سبحانه وتعالى عنه يحصل العبد على الفهم الصحيح ويحصل العبد على العلم الواسع ويفقهه الله سبحانه وتعالى في دينه لأن تقوى الله سبحانه وتعالى لا يهدى بعاصي فيا عباد الله من أهمية تقوى الله سبحانه وتعالى أن الله سبحانه وتعالى لا يقبل العمل من أحد إلا من المتقين والله سبحانه وتعالى يقبل عبادة المتقين من من الصلوات والصيام والحج وغير ذلك من أصناف العبادة وأنواع القربات إلى الله سبحانه وتعالى قال الله تعالى إنما يتقبل الله من المتقين فاهرسوا عباد الله أن تكونوا من المتقين لله حتى يقبل الله سبحانه وتعالى أعمالكم وعباداتكم ويا عباد الله اعلموا أن تقوى الله سبحانه وتعالى عنوان الكرامة وسببها والكريم عند الله سبحانه وتعالى هو من يتقي الله سبحانه وتعالى والكريم عند الله سبحانه وتعالى هو من يخشى الله سبحانه وتعالى بفعل ما أمره الله سبحانه وتعالى ويتقيه بترك ما نهاه الله سبحانه وتعالى قال الله تعالى إن وقال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم وبتقوى الله سبحانه وتعالى يجد العبد الرزق الكثير والمخرج من كل دين قال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ويا عباد الله فالعبد بحاجة ماسة إلى تقوى الله سبحانه وتعالى وذلك لأن به يدخل الجنة وبه وبه آه، يبعده الله سبحانه وتعالى عن النار يوم القيامة فها نحن في شهر تقوى الله سبحانه وتعالى في شهر يقر العباد من طاعة الله سبحانه وتعالى ويجتنب نواهي الله سبحانه وتعالى وذلك إكراما لهذا الشهر المبارك وذلك لأن الله سبحانه وتعالى قد قفل الشياطين وقد فتح الله سبحانه وتعالى أبواب الجنان وغلق أبواب النار ولأجل ذلك ينبغي أن نتخذ هذا الفر... هذه الفرص السانحة للقرب من الله سبحانه وتعالى وأن نحاول وأن وأن نعزمها على المداومة على ذلك إلى بعد رمضان وفي سائر حياتنا ونسأل الله سبحانه وتعالى أن يرزقنا التقوى وأن يجعلنا من المتقين هذا وقف الله سبحانه وتعالى أتويكات بيقوم أشهد ونجوى محمد صلى الله عليه وسلم أن الله سبحانه وتعالى أشكو بويكاره أتويا جيجتار كبار مباهم صحابة àtúgbà àwọn ẹni rí tán wà lórí ọ̀nà nábì sallallahu alaihi wasallam tí tó fi di ọjọ́ ìgbéjà kìyàmà àbí Allah subhanahu wa ta'ala tó mọ́sà kẹ́ni kọ̀ọ̀kan wa náà kúnnú wọn ẹ̀yọ́ sí Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ àsọ́ọ́lẹ̀ fúnra wa ní gbogbo gbà ipe al-Qur'an al-Karim bákan náà ìlànà nábì wa sallallahu alaihi wasallam èyí tí ń ṣe súnnà rẹ̀ ọ̀nà nìyàn tí ọ̀nà tí èèyàn máa tọ̀ tí èèyàn máa fi rí ọ̀nà ọlọ́wọ́ bá àlùkò láláyé tó bá dijọ́ ògbédè alkiyama tí ó wà ní àwọn tí ó ṣe ríire pẹ̀lú ọgbà àjẹra ohun tá a bá ti wá pè ládàádáálẹ̀ nínú ẹ̀sìn kálọ̀ lè mọ̀ ipé àánú ni ohun tá a bá ti pè lánù àánú a máa gbéyàn lọ sínú ìbínú ọlọ́wọ́ bá àlùkò ọlá ni àbẹ̀lọ́wọ́ bá àlùkò ọlá kọ́mọ́sà sọ wá kó mi gẹ́gẹ́ bí màá ṣe ń sọ wa ìkẹta páyà Allah subhanahu wa ta'ala nípa apá àbòsẹ̀ ká páyà rẹ̀ nítorí kí ọlọ́wọ́ bá lè ṣe ọlápàá láti bẹ́ẹ̀ nínú àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an nítorí pàtàkì ìpáyà ọlọ́wọ́ bá lè ṣe ọlá nínú oṣù Ramadan ìta wà bẹ́ẹ̀ yìí nítorí pé ọlọ́wọ́ bá lè kíọ́lá ó sọ̀rọ̀ fún wa ó fi wá ṣe kò ń gẹ́ ìpẹ́ka wọnú àwẹ̀ Ramadan pẹ̀lú àlàáfíà ọlọ́wọ́ bá lè kíọ́lá wá kù bẹ́ẹ̀ ó tún sí àlàáfíà kù sára wa tí a fi wà ní àwẹ̀ ní fi ń gba àwẹ̀ Ramadan yìí ó yẹ ká dúpẹ́ fún ọlọ́wọ́ bá lè kíọ́lá bẹ́ẹ̀ ó sì yẹ ká dunnú lórí orin tọ́lọ̀ ọba àlèkọ́lá ìsìnkú wa ló tó ṣe fún wa nínú oṣù yìí látara bẹ́ẹ̀ ó wá máa rárá wa létí ìtọ́wá jù nínú tó yẹ ká fi rárá wa létí òun náà ní káàrán ra wa lé sí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ọlá nítorí pé nítorí ìbẹ̀rù ọlọ́wọ́ àríkẹ́ọlá òun náà ni ọlọ́wọ́ bá àríkẹ́ọlá fi gbé àwẹ̀ Ramadan kalẹ̀ fún wa nítorí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ọlá òun náà lọ́wọ́ bá àríkẹ́ọlá fi ṣe àwẹ̀ Ramadan ní òkó kan nínú Islam ọlọ́wọ́ bá àríkẹ́ọlá ń sọ fún quran ó ní mo pé ẹ̀yin mùmìnì tẹ gbọ́lọ́wọ́ bá àríkẹ́ọlá gbọ́ ọlọ́wọ́ bá Ramadan lọ́nà èèyàn fún yín gẹ́gẹ́ bó ṣe ṣe ní ọ̀ràn fún àwọn tí wọ́n ti kọjá síwájú yìí kẹ́lẹ̀ bá páyà Allah subhanahu wa ta'ala àjẹ́fẹ́ àkórí ìtọ́nà ọba àríkẹ́ ọlá fi sí àwẹ̀ lọ́nà ìyànlẹ́wà lórí òun náà ni kó lè bá bí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ṣúwala òun náà ló yẹ kí kájáde inú Ramadan kí ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá náà kó máa tẹ̀síwájú ìtorí ìdí eléyìí òun náà lọ́wọ́ bá àríkẹ́ ọlá fi sí àwẹ̀ Ramadan fún wa ló sí lọ́nà ìyànlẹ́wà lórí ẹ̀yẹ́rú sí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ẹ̀rí ìpáyọ̀ ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yìí ó wúwo púpọ̀ ó sì ṣe pàtàkì nítorí pé òun náà ní àsọ́ọ́lẹ̀ tọ́lọ̀ ọba àlekì ọlá sọ fún àwọn ìjọ tí wọ́n ti kọjá lọ kò síjọ kan tó kọjá síwájú ìjọ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àyàfi tó jẹ́ pé ọlọ́wọ́ ọba àlekì ọlá ti sọ àsọ́ọ́lẹ̀ fún wa ìgbé kápáyọ̀ ọlọ́wọ́ ọba àlekì ọlá ìgbé tí wọ́n bẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọba àlekì ọlá sọ àsọ́ọ́lẹ̀ ó ní walaqad waṣṣaynā ilā alladhīna ūtul kitāb ọlọ́ọ̀bá àlekẹ́ọlá ó ní a ti sọ àsọọ́lẹ̀ fún àwọn tó jẹ́ pé afúnitírà min qablikum síwájú ẹ̀yin ìjọ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa iyyākum bákan náà aṣọ àsọọ́lẹ̀ fẹ́yìn náà anittaqullah ọlọ́ọ̀bá àlekẹ́ọlá ní àsọọ́lẹ̀ tá a sọ fún yín òun náà ni pé kẹ́ páyà Allah subhanahu

láti mọ bó ṣe wúwo bó ṣe tóbi tó kí ni wọ́n wá ń pè ní ìbẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá tí wọ́n bá sọ fún wa pé ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run kí nìkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ìpáyà Allah subhanahu wa ta'ala òun náà ni kí ọmọ ènìyàn kó gbìyànjú láti mọ láti mọ gàgá láti mọ odi láti fi ààlà sí àárín rẹ̀ àti ìbínú ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ìpáyà ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá òun náà ni bí ìgbà tí èèyàn bá tó blọọkì tí èèyàn wá bí mọ fẹ́ǹsì láàrin ìyàn àti ìyà ọlọ́wọ́ bá àlèkè ọlá kéèyàn wà lápá bí i kí ìyà ọlọ́wọ́ bá àlèkè ọlá kó wà ní apá kejì kí wá láàfin mọ fẹ́ẹ̀sì yìí kí láàfin mọ odi ìṣọ́ láàrin wa àti ìyà ọlọ́wọ́ bá àlèkè ọlá òun náà ni bìfẹ́ ní ma amọ́lọ́láhù subhanahu wa ta'ala bí a mọ fẹ́ǹsì pẹ̀lú tọ́lọ́wọ́ bá àlèkè ọlá pa wá láṣẹ láti ṣe gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́ bí ìgbà tó jẹ pé à ń máa

bákan náà òun náà lèyàn máa fi sún ara àyàn mọ́ ọlọ́wọ́ba àdìkọ́lá a máa fi sún ara wa mọ́ ìyọnu ọlọ́wọ́ba àdìkọ́lá a sì máa fi gbéra wa jìnà sí ìbínú ọlọ́wọ́ba àdìkọ́lá ẹ̀rùsùn ọlọ́wọ́ba àdìkọ́lá ẹ̀rí ìpáyọ̀ ọlọ́wọ́ba àdìkọ́lá yìí àwọn onímọ̀ wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ tó pọ̀ lẹ́yìn àwọn ayàtọ́lọ́wọ́ba àdìkọ́lá sọ fún wa lẹ́yìn ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí ànábì ń sọ fún wa وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن Ànábì sallallahu alayhi wa sallam Ànábì ní ìtẹ́kìlá Ànábì ní máa bẹ̀rù Ọlọ́run Ọba àlekíọlá haythu ma kunt gbogbo bíkíbi tó bá ti bára rẹ máa bẹ̀rù Ọlọ́run Ọba àlekíọlá ń bẹ̀ fi sirri wal alani tó bá wà ní kọ̀rọ̀ máa bẹ̀rù Ọlọ́run Ọba àlekíọlá tó bá wà ní gbangba máa bẹ̀rù Ọlọ́run Ọba àlekíọlá fi safari wal hadar tó bá wà lójú ní àjò bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá mọ́ òpé kò sẹ́ni tó mà mí tí mo wà yí kò sí nǹkan tí mo tí ìdè dánwò má ṣe táwọn Yorùbá máa ń sọ ipé èèyàn bá wà lájú kò sókọ tí èèyàn lè sọ̀rọ̀ ẹni má sọ̀rọ̀ ààrẹ ló kọ kókọ má ṣe nǹkan tọ́lọ́wọ́ bá àríkẹ́ ọlá òfẹ́ nítorí pé wà lájú tó bá sì wà lé náà bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá bilmanshati wal makra tó bá wà níbi tínú rẹ̀ ń dùn táà rẹ̀ yá gágá sí bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ń bẹ̀ kọ́dà tó bá wà níbi nǹkan tó kú ọ ní ìra bẹ̀rù ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá fèrè lọ níbi ìyọ́nú tínú rẹ̀ bá ń dùn tínú rẹ̀ bá yọ́ mọ́gbàgbé bẹ̀rọ ọlọ́wọ́ bá lè kí ọlá bákan náà tínú bá ń bí ọ mọ́jẹ̀ kí ló bí ọ tayọ tó fi wá gbàgbé bẹ̀rọ ọlọ́wọ́ bá lè kí ọlá tó ṣe ìtọ́lọ́wọ́ bá lè kí ọlá òfẹ́ tó ìbẹ̀rọ ọlọ́wọ́ bá lè kí ọlá kò yà wá níkàkà nínú ìgbésí ayé wa a máa bẹ̀rọ ọlọ́wọ́ bá lè kí ọlá a sì máa kóná rẹ̀ ní gbogbo àsìkò

òun náà ń pé kéyàn ó gbìyànjú láti jìnà sí ogun tọ́lọ̀ ọba àlejò ọlá ṣe léwọ̀ fún wa kéyàn ó gbìyànjú láti máa ṣe tọ́lọ̀ ọba àlejò ọlá pa wá láti ẹ̀ka ṣe onílẹ̀ ìgbà náà ẹni tọ́lọ̀ ọba tó wá fún yọ̀ǹda láti tún máa ṣogbo orú eléyà àwọn eléyìí fún àlékún orin yóò máa jẹ fún ọ̀rọ̀ tó wá ń gbàwẹ̀ tó jẹ́ ìgbà tó jìnà sí ogun tọ́lọ̀ ọba àlejò ọlá ní kò jìnà sí ìwọ́n tó ń ṣe kìyàmù lẹ́yìn lẹ́gbà tó jìnà sí ogun tọ́lọ̀ ọba àlejò ọlá ní kò jìnà sí eléyìí àlékún ni àlékún Allah subhanahu wa ta'ala àmọ́ tí wọ́n torí pé nígbàtá àti ń gbáwẹ̀ nígbàtá àti ti ń ṣe kìyàmù lẹ́yìn kó wá mọ́ sí ìkàkà tó jọ lójú nínú ẹ̀ṣẹ̀ kó tún máa fa ọgbà bá àti ọláyá eléyìí òǹkọ́là ń pè ní ìpáyà Allah subhanahu wa ta'ala tó látara àti eléyìí kálọ̀ lè máa pàtàkì bí ìpáyà ọlọ́wọ́ bá àti ọlá bó ṣe tó nínú ìgbésí ayé mùmìnì pápá jùlọ nínú oṣù táwà yìí oṣù ìbẹ̀rù ọlọ́wọ́ bá a máa kéré nínú oṣù táwà yìí oṣù tó jẹ́ pé gbogbo ọkàn yóò máa jẹ̀rán lọ sí ibi àti súnmọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá pẹ̀lú gbogbo tágbára rẹ̀ bá ká nínú àwọn ọ̀nà tí ẹ̀mọ́ fi súnmọ́ lọ́wọ́ bá àríkẹ́ ọlá oṣù tó jẹ́ pé ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ti gbé àwọn èṣù àwọn tí wọ́n bẹ̀rù gbárí nínú àwọn ṣayàtí yìí tó jẹ́ pé àwọn náà ni wọ́n ṣe sábàbí ogun agbó tó ń tí ọmọ ènìyàn lọ sí ìdí ọ̀dá ọlọ́wọ́bá àríkẹ́ ọlá ti jẹ wọ́n mẹ́lẹ̀ nínú oṣù Ramadan yìí oṣù tó jẹ́ pé ọlọ́wọ́bá àríkẹ́ ọlá ó ti kí gbogbo lẹ́kún àlìjánà kalẹ̀ ipẹ́ ọmọ àbọ̀wá wọná àlìjánà ọlọ́run bá àlekè láti palẹ̀ fún gbogbo ìnádé tó irú oṣù yìí òun náà ló tọ́ka pè ní oṣù ìpáyà Allah subhanahu wa ta'ala oṣù tí aláburú ló gbé aburú rẹ̀ kalẹ̀ kọ́dà bí òṣù gbé kalẹ̀ nítorí ọlọ́run bá àlekè ọlá yóò ní àwọn ah, àwẹ̀ o oṣù tó jẹ́ pé ẹni tí máa ń subhanahu wa ta'ala òun náà máa ṣàlàkà ń tètè lọ síbi àwọn òní lọ́dọ̀ ọlọ́run bá àlekè ọlá tó irú oṣù yìí oṣù yẹ kó ká má jẹ́ kí nǹkan kan ó kò wá rú nínú àwọn ṣe olóore nínú àwọn ṣe dáadáa tó yẹ ká máa ṣe nínú oṣù Ramadan ẹ̀yọ́ sí ọlọ́wọ́ bá àdìkì ọlá sábà lọ́lẹ̀ wọnú Al-Qur'an a rí pé ọlọ́wọ́ bá júwe fún akúkọ̀ àwọn oore tí ń bẹ nínú fáyọ̀ ọlọ́wọ́ bá àdìkì ọlá sáàfin mọ̀ pé àlọ́nà àbáyọ àbí ká fáyọ̀ ọlọ́wọ́ bá àdìkì ní ọ̀nà míì tá a fi lè wà jẹ́nà àbí tá a fi lè bọ́ kò nínú ìyà ọlọ́wọ́ bá àbí ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá nínú àwọn pàtàkì ìpáyà ọlọ́wọ̀bá àlekíọlá tọ́lọ̀wọ̀bá àlekíọlá fi hàn wá ní alukur'an òun náà ni pé ìfẹ̀rọ ọlọ́wọ̀bá àlekíọlá yìí òun náà lọ́nà tí yóò gbà kọjá tí yẹn bá fẹ́ mọ̀nà lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ní ìwọ́dọ́dọ̀ ọlọ́wọ̀bá àlekíọlá àbí wọ́n jẹ́ gbọ́ ọlọ́wọ̀bá àlekíọlá gbọ́ tẹ bá bẹ̀rù ọlọ́wọ̀bá

ọlọ́ọ̀bá àríkíọlá òun náà lọba tí ọlá rẹ̀ pọ̀ eléyìí nínú àwọn àǹfààní tí ń bẹ fún ìpáyọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ni nínú àǹfààní tí ń bẹ fún ìpáyọ̀ Allah subhanahu wa ta'ala ni pé bẹ́ẹ̀ bá bẹ̀rù ọlọ́ọ̀bá àríkíọlá nípa apá bẹ́ẹ̀ sí pé kéèyàn bẹ̀rù ọlọ́ọ̀bá àríkíọlá ọlọ́ọ̀bá àríkíọlá ó jogún ìmà téèyàn ọmọ fún èèyàn tẹ́lẹ̀ téèyàn bá mọ díẹ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ó sàlékún ìmímà náà fún yàn ọlọ́ọ̀bá àríkíọlá ó fún yàn ní àgbọ́yé nínú ẹ̀sìn látara èèyàn bẹ̀rù Allah subhanahu wa ta'ala ọlọ́run bá àríkẹ́lá ní wattaqullah wa yu'allimukumullah ẹ̀páyà Allah subhanahu wa ta'ala ọlọ́run bá àríkẹ́lá yóò fi mímọ̀ mọ̀ yìí ìmọ̀ ọlọ́run bá àríkẹ́lá ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bá àríkẹ́lá ìmọ́lẹ̀ ni ọlọ́run bá àríkẹ́lá kì í sì fi ìmọ́lẹ̀ rẹ̀ kò fi tọrẹ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́ṣẹ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé ní ṣàtọ́sí ìlà wà sí ìrùn tún àhìbìrì wà á rí ṣàdà ní ìlà tẹ́rìkìl ma'áfì ó ní mo lè ké bá wà kí ẹ̀ mo lọ lè bá pé ti bá hàn kan ìmọ̀ gbàgbé ti bá kọ̀ nǹkan ìnira ti ẹ̀má fàríṣádà ní ìlà ó wá mi lọ síbi pé tó bá wá ogun tó bá tó bá wá àgbọ́yé tí ó máa fi dé mọ́lẹ̀ tó ní gbàgbé ní ìlà ó wá tọ́ka mi lọ pé ìjìnà ẹsẹ̀ náà ní máa nǹkan yéèyàn ẹsẹ̀ ní máa

yẹ̀fánù àmìlà alìmùtẹ̀kì ọlọ́ọ̀bà àlekìọlá yóò gba iṣẹ́ dáadáa tí ẹni tó bá páyọ̀ ọlọ́ọ̀bà àlekìọlá bá ṣe ẹni tí ó bá jẹ́ olùpáyọ̀ ọlọ́ọ̀bà àlekìọlá ní máa ti jẹ́ iṣẹ́ rẹ̀ ò ní iṣẹ́ rò ní lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlekìọlá nítorí pé inú àwọn mọ́jẹ̀mú inú àwọn mọ́jẹ̀mú tọ́lọ́ọ̀bà àlekìọlá ò fi tẹ́wọ́ gba iṣẹ́ dáadáa tí ẹ̀ bá ṣe inú ìbẹ̀rù ọlọ́ọ̀bà àlekìọlá òun náà lòun náà kó sí àti ìṣẹ́ kásàfọ̀mọ̀ kásàfọ̀ máa ṣe wa fọ́lọ́ọ̀bá àríkíọlá nínú káyọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá lọ́dún náà wà mùtábà àtúrọ̀sùn káfíṣẹ́ wa káfíjọta nẹ́bí sallallahu alaihi wasallam min taqwallah nínú káyọ̀ ọlọ́ọ̀bá àríkíọlá ló wà tàbáwá rẹ̀ tí ó ṣe ikhlas ẹni tí ẹnu àwọn tọ́lọ́ọ̀bá àríkíọlá máa ń gba iṣẹ́ tán ṣe

kò sí tí èèyàn lè fi rí àyàfi pẹ̀lú bẹ̀rù Allah subhanahu wa ta'ala ilé ayé tàà wà ń bẹ̀ yìí ilé ayé kan jẹ́ ohun táwà fi mẹ alápọ̀nlé táà fi mẹni tó níyì òun náà lẹ́ni tó wá níyì tó wá láti ìdílé tó jẹ́ ìdílé ńlá òun náà lẹ́ni tó bá lówó lọ́wọ́ tí ń fáwọn èèyàn a máa pàlé a máa sàpánlé ẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́wọ́

yóò yọnu síyàn tọ́lọ̀ ọba àríkẹ́ lọ́wọ́ ìfi yọnu síyàn yóò fi ẹ̀sùn ọgbà àjẹ́ra tó bá jíjọ òbílẹ̀ alkiyama aqulu ma tasma'una wa astaghfirullah li wa lakum wa lisa'iril mu'minina min kulli dhanb الحمد لله وكفى والصلاة والسلام على نبيه المصطفى وعلى آله وأصحابه أهل الوفاء ومن تبعهم بإحسان إلى يوم الدين هذا وقف الله سبحانه وتعالى أترى ركات كفوا شاهد وعندها محمد صلى الله عليه وسلم هذا الله سبحانه وتعالى أتكبر وإكاره àtòrí àjẹ́rì جسنا sáà rẹ̀ وصحابه bá وإليه sọ̀hábà àti النبي صلى الله عليه وسلم tí ó fi di ọjọ́ ọ̀gbẹ́dà al-qiyama àbí Allah subhanahu wa ta'ala kó mọ́sà ká ẹni kọ̀ọ̀kan wa náà nínú wọn ẹ̀yà rí sí ọlọ́ọ̀bà àlekíọ́lá ẹjẹ́ ká páyà Allah subhanahu wa ta'ala nítorí pé ìpáyà ọlọ́ọ̀bà àlekíọ́lá yìí òun náà ni àkòrí ohun tọ́lọ́ọ̀bà àlekíọ́lá ní káwá sí láyé ìpáyà ọlọ́ọ̀bà àlekíọ́lá yìí òun náà ni ó mú wa bá ìyọnu ọlọ́ọ̀bà àlekíọ́lá pàdé tó bá dijọ́ ọ̀gbẹ́dà al-qiyama ìpáyà ọlọ́ọ̀bà àlekíọ́lá òun náà lọ́lọ́ọ̀bà àlekíọ́lá ó fi ṣe òǹpinya láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni apá ọ̀tún àtàwọn tí wọ́n jẹ́ ẹni apá òsì tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmà ìbẹ̀rù ọlọ́run ọba alẹ́kíọ́lá yìí àǹfààní rẹ̀ wá pọ̀ níbẹ̀ àǹfààní rẹ̀ pọ̀ láyé tá wà yìí tó bá tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ wa pẹ̀lú pé èyí ó wọ àlìjánà tó bá dijọ́ ọ̀gbẹ́dẹ̀ àlùkìyàmà ẹ̀yẹ̀rú sí ọlọ́run ọba alẹ́kíọ́lá nínú àǹfààní nínú pàtàkì

inú ìpalẹ̀mọ́ tẹ́ ṣe òun náà ni ìpáyọ̀ ọlọ́run bá àdìkíọ́lá wattaquni ya ulil albab ẹ̀yin tẹ́ bá jẹ́ ọlọ́gbọ́n ẹ̀yin tẹ́ jẹ́ olóye ọlọ́run bá àdìkíọ́lá ní ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala eléyìí sọ fún wa bí ìpáyọ̀ ọlọ́run bá àdìkíọ́lá náà ó ti ṣe pàtàkì tó ẹ̀yọ́lẹ́sìn ọlọ́run bá àdìkíọ́lá inú pàtàkì ìpáyọ̀ ọlọ́run bá àdìkíọ́lá òun náà ni pé ìpáyọ̀ ọlọ́run bá ni tí ìlé tó ju ìpáyà Allah subhanahu wa ta'ala lọ. Kò sí kankan tí a lè sára rẹ̀ rí ìdẹ̀kùn kó níbi ìnira tó bá dé báyàn tó ju ọlọ́wọ́ bá lè tẹ̀ọ́lá lọ. Anábi sallallahu alayhi wa sallam, ó júwe fún wa àwọn ìjọ tí wọ́n ti sáwájú wa tí àpáta ti mọ́ wọn. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí kankan tí wọ́n fi bẹ ọlọ́wọ́ bá lè tẹ̀ọ́lá tó tayọ ìpáyà ọlọ́wọ́ bá lè tẹ̀ọ́lá látara bẹ́ẹ̀ ọlọ́run ọba àlejò ọlá sì tún wọn lẹ̀ wọ́n sì ráyè jáde eléyìí nínú àǹfààní ìpáyọ̀ ọlọ́run ọba àlejò ọlá ni ọlọ́run ọba àlejò ọlá sọ fún wa nínú alukur'an ó ní wa man yattaqillaha yaj'al lahu makhraja ẹnikẹ́ni tó bá páyà Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba àlejò ọlá ó fún ní ọ̀nà àbáyọ gbogbo ibi tọ́nà bá ti dí ọlọ́run ọba àlejò ọlá ó sì ọ̀nà tó ń gbà jáde máa ṣe àdìsí fún ọlọ́run ọba àlejò ọlá máa ṣe ìjẹ́ imú fún min haythu

yóò máa ṣe ẹ̀tọ́ ti ẹ́ ọlọ́ọ̀bá àríkọ̀ lánà ó sì máa fún ọ ní ọ̀nà àbáyọ tó látara àti eléyìí àjẹ́ká gbìyànjú ìpáyà Allah subhanahu wa ta'ala ọjọ́wọ́ wa ìbẹ̀rù ọlọ́ọ̀bá àríkọ̀ lá ọjọ́wọ́ wa bá a ti ń gbìyànjú rẹ̀ nínú Ramadan yìí nísìn mara àwíjàre ní jẹ́ fún wa ó níwájú ọlọ́ọ̀bá àríkọ̀ lá àjẹ́ pé gbogbo tá à ń ṣe ọlọ́ọ̀bá àlékẹ́ olóògbé nǹkan kan kọ́ wa lọ́rùn ẹ̀ pé ẹ ṣe nǹkan báyìí àbí ẹ kú mi nǹkan báyìí àyàfi nǹkan tágbára wa ká ni tọ́lọ̀ bá ní ẹ má ṣe nǹkan báyìí ẹ wọ́n ní ẹ má rẹ̀ dùn ilẹ̀ wọ́n ní ẹ má ṣe gíbà ẹ má sọ̀rọ̀ ẹ̀yìn ìtagbára wa ká ni kí wọ́n fà tó fi rí ṣe nínú Ramadan kí wọ́n ló fà tó fi rí dáadáa ṣe nínú Ramadan a jẹ́ pé ìtagbára rẹ̀ ká ni kí ló fà tó fi rí àìdájìnà sínú Ramadan a jẹ́ pé ìtagbára rẹ̀ ká ni kò sáwìjà rẹ̀ fẹ́ nìkankan wa gbogbo dáadáa tá à ń ṣe ní Ramadan ká mọ̀ wà lè ṣe mọ́gbà tí Ramadan bá lọ tán so látara àti eléyìí ìpáyà Allah subhanahu wa ta'ala ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo iṣẹ́ tá a bá ń ṣe kájẹ́ kí bẹ̀rẹ̀ ọlọ́run ọba àlèkè ọlọ́wà ń bẹ́ẹ̀ al-ikhlas al-ikhlas ìkàfọ̀mọ́ iṣẹ́ wa fọlọ́wọ́ ọba àlèkè ọlá ìṣàfọ̀mọ́ iṣẹ́ wa fọlọ́wọ́ ọba àlèkè ọlá ó ṣe pàtàkì nítorí pé bẹ́ẹ̀ ọba ṣàfọ̀mọ́ rẹ̀ fọlọ́wọ́ ọba àlèkè ọlá àwọn kan bẹ́ẹ̀ sí tí wọ́n ṣe àwọn kan bẹ́ẹ̀ sí gbogbo dáadáa tá à ń gbìyànjú kìyàmù lẹ́yìn wọ́n ò dìde síyáàmù nahar kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ tìláwàtù kùrán kò ka kùrán kò ṣe dáadáa kankan àwọn kan bá nǹkan mí lọ ni kò wá ní kò wá ní bójúmọ́ kò sì ní ìwé síkọ́ kó wá ti jọ gbéjà síyáàmà kó wá ti bẹ́ àti wọ́n tó gbìyànjú tó ṣéun tí ò sí kíláàsì bẹ́ẹ̀ àtàwọn tí ò ṣéun ẹ̀jẹ̀ wá wà bá kankan náà tó bá ti jọ gbéjà síyáàmà tó látara ìdílé ìjà kí wa ta'ala kó mọ́sà fi Islam àbí Allah bá ní kí ọlá sunnah Nabi Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ Allah subhanahu wa ta'ala kó jẹ́ àmú òdòdó lódòdó kọ́lọ̀ọ̀bá àlìkíọ́lá kó jẹ́ ká lè máa tẹ̀lé abẹ́lọ́ọ̀bá àlìkíọ́lá kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kọ́lọ̀ọ̀bá àlìkíọ́lá kó jẹ́ kí ájìnà sí abẹ́ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ربنا تقبل صيامنا وقيامنا وركوعنا وسجودنا وجميع تقرباتنا إلى الله سبحانه وتعالى يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم إياك نعبد وإياك نستعين